Bí báwọn àjẹ̀rọ̀ máa ń kó. sí ààrẹ lọ́dún èmi ò ní báwọn àjẹ̀kọ́ àti lébù olólùfẹ́ ààrẹ lọ́dún èmi ò ní báwọn àjẹ̀kọ́ ọ̀dẹ̀ àwẹ̀ ní bàdà olóró ó ti dájú pé ààrẹ. بسم الله الرحمن الرحيم الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا حاجة له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ينبغي وسلم الأفضل المرسلين وعلى آله وعلى آله أجمعين ومن نستعين بنا صراط المستقيم آمين بنا صراط المستقيم آمين بنا صراط المستقيم آمين ada apa tolong? Alhamdulillah. Ada apa tolong? Alhamdulillah.

àkú oríire tí ọlọ́run fi ti fún wa. ìtọ́jú ti tún bá wa láyé gbọ́dọ̀ fi tún bá ìbábá láǹfààní fún wa dùgbé ìtọ́wà láyé ọ̀dọ̀ kan ti nínú ẹ̀ àwọn àti fún ó ti lọ ní ẹbá tẹ̀ ní agbára lọ́nà ọgọ́rùn-ún wa lọ àníṣẹ́ kò lójú wọn. èyí tí wọ́n fi sẹ́yìn náà ni wọ́n máa rí sí ẹ̀sán rẹ̀ kọ́lọ́ba ní ẹ̀wọ̀n lẹ́sàn-án. ìta náà ń lé yìí kọ́lọ́wọ́n ní àfihàn mú wa. àwọn àjọ náà ń dá rẹ̀ bẹ́ẹ̀ tó bí àtọ̀kọ̀ ọ̀gbọ́n láyé kò lágbára ọlọ́run. gbogbo àti àwa ń jẹ́ kí ìfẹ́ ọlọ́run máa dìde gbàgbé àwọn agbọ́rọ̀ ọlọ́run à ń jòkó níwájú àwọn tí ń sọ ọ́ náà ní bí wọ́n ṣe é sọ ọ́ láti ṣe káàkiri fún ilé ẹ̀sìn olóore. àwọn náà mọ́tò àdáadáa rẹ̀ ẹ̀ ń dòkó láàríyà ti tọ́ gbogbo ń tẹ́lú wá ń ṣe lẹ́mí ní o àlàáfíà yìí ní o áàtìkí ní o gbogbo tẹ́lú ṣiṣẹ́ náà àtàwọn náà àgbàdo wọ̀ lọ́wọ́ wọ́n ti lọ lọ́wọ́. La hawla wala quwwata tí a kéde ní àná lọ́rọ̀ láti wá ọ̀dín àdúrà ẹnu ọlọ́run ìpèjúwà náà kọ̀ọ̀dọ̀ ní ìrọ̀wọ́ ọ̀sẹ̀ ọ̀nà ìjàbẹ́ta kì í wà náà ìwà àtijọ́ náà sọ̀rọ̀ sáré sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ ìdádó òkè ìdádó ọ̀sàlẹ̀ náà ọ̀dá náà náà ń jẹ́ ara iyọ̀ ọbẹ̀ náà ni iṣẹ́ tẹ́lẹ̀ náà ń gbé lára ẹ̀sìn ọ̀mọ́ níwọ̀n ká máa fi yàgbá yàgbá sí ẹ̀ ọbẹ̀ máa ń ṣí ọ̀gá bí àwọn kírísítẹ́nì nílò ju kírísítẹ́nì rẹ lọ. èyí á fi ń kó àwọn èèyàn bí bá ju méjì àtàtọ̀ lọ́bì ó sì fẹ́ra kéré kéré wà fara mọ́ wọ́n máa pariwo dẹ́bi bí wọ́n àlọ́ wa síkà búkà ẹ̀jẹ̀ búkà pẹ́ẹ́pẹ́ ẹ̀ẹ́dì bí ẹgbẹ̀rún yẹn ní pẹ́pẹ́ ìyẹn àwọn tí èsì bá ń pẹ̀lá àwọn ọ̀pọ̀ wa pé àwọn tí ń pariwo yìí ìkàkà wọn wà bẹ́ẹ̀ sáàtìmọ̀ pé èsì làwọn lọ́ba káàkiri orí pàṣẹ ní kódà rẹ̀ sí wàlùdọ́lá kò jẹ́ agúnlẹ̀ ayọ̀. alájọwà ọ̀bí abúrájú ọlọ́sìdàdà fún wọn. àwọn náà ni sábàbí wà sí ẹ láti bí ọdún yóò lọ mẹ́rin sí yóò lọ máa báyìí láti lọ sí wà náà mú wa tí wọ́n sì náwó wọ́n náwó wọ́n náwó. Àwọn èèyàn sì ṣe déédéé wọn wá. Lẹ́yìn tá a débẹ̀, iná sọ̀rọ̀ sí ibẹ̀ yàtọ̀ gẹ́gẹ́gẹ́ sí tẹ̀sí. Tẹ̀sí tó ti lọ ká lọ, tọ́jú ìwádìí tẹ̀sí lọ sí ìpè. Abẹ́rẹ́ wọn ti bẹ̀rẹ̀ gan ni àtẹ̀síwájú jẹ́ gbogbo àwọn ẹ̀fọ́ mẹ́sì wọn yẹn. Ọ̀sẹ̀ bá fi máa ń tún tẹ́lẹ̀, ọ̀sẹ̀ bá fi jọ lẹ́yìn wọ́n ti náwó bẹ̀ dáná. Kí ọlọ́wà náà lọ́wọ́. Àyàwó náà. Aláìwà kan ní àtúwájú ọ̀dọ̀ òkè. Òkè ìmánì. Òkè ẹ̀rí gígùn. Àdábí ara òkè àti òkè ọ̀tá. Òkè ìgbóyè ọ̀tá. Bàtí fún àdájọ́ àwọn òkè. Ó dá ìjọba Áfíríkà tọ́lọ́ ń ṣe é ọjọ́ ìgbà lówó wà bá oríṣi àmì ìjọba oríṣi àjọba oríṣi oríṣi àwa náà gbogbo ẹ̀rọ wa ti bẹ́ẹ̀ kó wa tẹ̀ jẹ́ ọ̀sọ́ fún wa wọ́n gbà ìlú wa wọ́n sì máa ń kó bẹ báyìí wọ́lá ní ọlọ́run bí àgbà bàbá tí bá ti sọ̀rọ̀ pẹ̀lú tiẹ̀ nígbà tí sọ ó ní òògùn kan ní ẹgbẹ́ àwọn oúnjẹ nígbà kan èbùtì èbùtì lẹ́nu. ẹ̀yin tó lọ bó ti wá yìí sábà bí ìbọn ní fáwọn ọ̀tá bí kí wọ́n ló tọ̀ nǹkan máa fi lọ́sí láàrin wọ́n fẹ́ lọ́wọ́ bá àti àti kátàkàlà mọ́ àti àdúgbò ìjẹ̀rẹ̀ mọ́ àti olùbí àti òkú mọ́ wọ́n á fẹ́ pẹ́ pé ọ̀rẹ́ ara bí ẹ̀rẹ́ nìyẹn èyí tí wọ́n rí wá sí ìdí agbóhùngbò yẹ àwọn àwọn ọ̀rọ̀ máa tó máa ń gbogbo yìí ẹ bá tẹ̀lé ìjọba ẹ̀ sí bẹ́ẹ̀ ní ìdíwọ̀n dáa ní ìsìn ọpẹ́ gbogbo ọdún lé ní ìlú wọ̀dá ọpẹ́ gbogbo ọpẹ́ yẹ. Lọ́jọ́ pé títì náà ni lánà, ah. láti lánà. Bí ẹ̀dọ̀ ọ̀pẹ̀ wá, tí a ti lọ dá wọn lọ́wọ́. Yẹ́nẹ̀ tọ́jọ́ náà gbé bí ẹ bá mọ gbogbo bí ayé sáńtà bá ní bóòlù níjọ́ àkàrà bóòlù ọ̀rọ̀ lọ. Tọ́mọ́lẹ̀ ló dájú bí àárẹ̀ tó fẹ́ pẹ̀lẹ̀. Wọ́n ìwọ́n ti ọkọ̀ orí ọmọ sí bẹ́ẹ̀ àwọn aṣọ pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ọlọ́dún ní òsì bẹ́ẹ̀ o. wọ́n bọ́ báyìí wọ́n jókòó mọ́tò wọ́n làwọn ọ̀dọ́ tó ṣe pẹ́pẹ́. ǹjẹ́ ti sọ dáhùn ló ń jọ náà ọlọ́run ló kọ́ ni rọ̀. ǹjẹ́ sọ́njọ́ yẹ ọjà wọn lójú. wọ́n á sọ bí ìkìlọ̀ jọ yẹ pé lágbájá ààrẹ̀kùnlá tí ìbá sọlá pé ilé ìyá rẹ̀ jẹ́ ilé ìyá wa ṣàbú ìjá ti bí màmá rẹ̀ náà ti bí màmá wa náà ọlá rẹ̀ náà jẹ́ òtùbá àwọn akọ ní àsìkò díẹ̀ àwọn fẹ́ lọ sí àì káàtó gbéra rí àwọn ilé ọkọ̀ọ̀kọ̀ tí wọ́n kọ́kọ́ ní kí lọ lọ yẹn ti àwọn lọ rí yìí பையனாலும் அனுப்பியாக வாரியாவா இப்படியான கூட சரி உன்னாடி முப்பது உன்னாடி முப்பது சும்மா நல்லா நீங்க எழுதி சிபே நீ ஆடம் குடாய் தாவலே சிபே போ ஆடம் குடாய் நாட்டி ஆடம் போடா ọjọ́ tí wọ́n ní kí ara rí àwọn ilé láti ọdún mẹ́jọ títí àbí jù ẹ̀ lọ kèé pé kì í sin ìbòkè ní pé láíláí. àwọn tí wọ́n tẹ̀ ní káwá bá òṣèlú lókè bẹ̀rù wọ́n lọ pàdé ọlọ́run wọn bíbẹ̀ bá lọ dá wọn ti bá lọ. àmọ́ títí ọ̀ náà lé ní wá ní tòṣìṣẹ́ tẹ̀lẹ̀ náà kò títí ọ̀ òṣèlú lórí àwa ń bọ̀.

ọkọ̀ ọkọ̀ ọ̀jẹ́ ń bọ̀ wa wà bí ọkọ̀ méjì sí wa a ti rí wọn àwọn wọlé sí wa bí ká fi dínà ìdínà. wọ́n ní ká tí pè ní wọ́n lọ pa pè wá ní. àdùmọ́dà àdùmọ́dà wípé àti ní wọ́n lè tẹ́tí wọ́n sọ àánú rẹ̀. àwọn lẹ́nìí àti ẹ̀yìn wọlé mi àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọlé mi. jama ìbá ní ọgbé alhamdulillah bá ti tó àwọn náà ṣe bá ti tó àwọn náà ṣe bá ti tó àwọn náà ṣe mọ́jà náà ó bàjẹ́ padà máa láàrin ọlọ́run nígbà tá a máa ń ti wá sí ọlọ́pà tá a máa ń jọba ti wá sí tàbá parí wá sí orin kan bẹ́tà máa ń kọ má ti kọ́ yẹ agbóhùn wá sí ìtàn yẹ agbóhùn àti bẹ́ẹ̀ àwọn ọ̀gbìn ọlọ́run tó ní wá oṣù tó wà pé àtàwòrán májẹ̀ta àbẹ́bàdà àwọn òṣèlú ọlọ́run إلهي قال أنصرني وأنصرني ثم أتي على أمرا ما جاء بعد ما جاء أوصي Ada sebelum tu ya. Ada sebelum tu ya òkú nìkan náà àtijọ́ náà àtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àbáwọn òkú náà ẹgbẹ́ àti ẹ̀yẹ ẹgbẹ́. àwọn gbogbo nǹkan bí ìlànà ìlànà ìlú náà láti jọ ń gbèrè. ọ̀kan náà wọ̀nyí àjọ kan à ń sọ̀rọ̀ ní ilé a oní ọ̀rọ̀ ìgbàdá wọn ti pàtí. ní pàtí kí n lọ pàtí rí ọ̀dẹ̀ oríṣiríṣi ẹ̀ lọ pàtí ẹ̀ ń ti pàtí ẹ̀sìn wọn bá ń ṣe Báwo tí ó bàjá oníjọ́dá àti òníbi dáàbọ̀ ní pẹ̀lú yẹn kí wọ́n pè yẹ. Pàtí ìtẹ́pẹ́ ìbáwọn tí ò kí wọ́n ti pẹ̀ fẹ́ẹ̀lú dáwọn ti yẹ. Rájọ bọ́ lórí. Ẹlọ́mọdé yan gọ́lá yìí. Èyí ó dẹ̀ máa fi jẹ́ báyọ̀ ní oṣù máa dọ̀. Ṣé ẹ̀sùn máa lè fi ẹ̀sùn ọ̀dọ̀ kí ní ìyẹn òdá àkọ́dá lẹ́nu ẹ̀? Lẹ́nu ẹ̀. Àwọn àkàn bẹ́ẹ̀ ń dòkó yìí nìsín, ọ̀kan náà máa kí ó àgbàmọ̀sí gbìnà ni wọ́n pè ní àbáwá ìmọ̀ ìdàgbà. Àyíká àwọn akẹ́kọ̀ọ́ Iná mi ń turẹ̀ túrẹ́ Muhammadu ní àrọ̀bọ̀ àfẹ́lúlẹ́yẹ. Iná mi ń turẹ̀ túrẹ́ Muhammadu ní àrọ̀bọ̀. Àgbà èdè wo nù? Èdè wo nù? Orin àgbẹ̀kọ́gbọ̀n nìyẹn.

bá a fẹ́ fi òun bá kọ́ yẹ làwọn yípo kọ́ bá ń sùn wọn. Mm máa ń tí mo fi kọ́ tó ní ẹ̀ akéwìyé yẹ iná fi túlẹ̀ túlẹ̀ àwọn amátò ní àrọ̀ ọ̀ àdéhùn yẹ yẹ iná fi túlẹ̀ túlẹ̀ wọn amátò ní àrọ̀ ọ̀. ló fi fi àwọn ọ̀gẹ́gẹ́ àwọn ọkùnrin òbí jẹ́ pé ọkọ̀ bá ti ní yìí. ààrọ̀ kọ́ mọ́tò máa ń pèrè òkìkí ní ọ̀rẹ́ lè ò ṣe mọ́ ní ìṣe mọ́ ní ìṣe mọ́ ní ìṣe mọ́ ìmọ̀ rẹ̀ fàyọ̀ ń àbá ìmọ̀ ìnàgbà yìí lójókòó lẹ́yìn wá sí wa fún ọ̀rọ̀ dálẹ̀. ó lọ owó láàrin tèmi àti bàbá ìmáàmù ó ní kan láàrin rẹ̀ tó ti wá. olóògbò àwọn ọmọ ọmọ ọmọ òwú ẹ̀ ni wọ́n gbé. Ẹnìkan ló pè. Lọ́wọ́ adé ń náà sọ pé arákùnrin ẹnìkan lọ pé kò sí àrùkọ́pẹ́ fún ọjọ́ pé yọ́ ọ̀bà ẹni wọn tó sọ bí lẹ̀. Ẹ máa pẹ̀lú pé àbáwọlé sí àkálẹ̀ àbáwọlé sí àbáwọ̀ àlùkọ́gbọ́dù àlùkọ́gbọ́dù àlùkọ́gbọ́dù sọ fún wa pé kí wọ́n sọ pé dáadáa kí ọ kí ó kẹ́kẹ́ ẹ̀kọ́ lọ́sí ìmọ̀ dàgbà kan náà ìlànà níbi. Àbá àbẹ̀bí àbáyé. Ṣé aláwọ̀ kan ah. ah. bọ̀? Ṣé aláwọ̀ kan bọ̀ àwọn ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ kò bá mú wa? Ṣé ìbá fẹ́ tọ́ra lórí òye èèyàn ó rí mi? Ìbẹ̀ nù sí àdọ́rọ̀ àbíkọ́ pàtó tó ọba sí àbíkọ́ pà. Ẹ tó bá wí ẹ̀ kí èyí tó àbíkọ́ pà báyìí. Má yọ ọkọjá yàrá rẹ̀ òwúrò dáàrin ẹ̀dẹ́ ó mọ̀lẹ́kà malika fulawa yawa malika wata ti a tẹ̀lé ẹ̀yẹ. àwọn tó ń lọ. irọ́ ti fi wà láyé. ọ̀rọ̀ lásán sí i. oníláwà ní abikọ́gbà abikọ́gbà kó o ti láyé sìn. tí ń gbàlá tí múyàn gbàlá dá sí i. ṣùgbọ́n ara orúkú lọ́wà ara àmì ẹ̀sìn ní ilẹ̀ tiwa bí lọ́wà tí àwọn bàbá kan sì fi jago ẹ̀sìn lánàá bọ́bà púpọ̀ lórí ẹ̀sìn wọn. Àwọn ọ̀rọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta mẹ́tàdínlógún àti oṣù rọ́bẹ̀. Mẹ́tàdínlógún ni ó fi jí lábẹ́ tí ọ̀bá wílà ló wà àdìsí ẹ̀ àmọ́ a ò sọ pé ẹni tó bá wé kàbí ẹ̀yẹ o tó pé torí ẹ̀sìn ni a fi wé àbálẹ̀ fi wé ẹni tó gbé kíní ìsàgbótọ́ àjẹjọra wọn ni ẹni kó ṣe wé ti bí ti bí ẹ wọn ọ̀gá àwọn ẹ̀yẹ lọ́nà nígbà tó lẹ̀ fi kó tó lóun ẹ̀fà yẹn olùwọ̀n tó ẹ bá tó náà kan tí a bá ń halẹ̀ mẹ́sìn tẹ bá fẹ́ tẹ bá fẹ́ lọ fi hàn pé wọ́n tó bẹ́ẹ̀ ẹni wá kẹ́rù bàbá kó dúdú mú gbogbo mú kẹjọ síbẹ̀. Láàárọ̀ bọ̀ pé àbí kí wọ́n ti fọ́ àjọ ti àmì ẹ̀sìn ló náà àmì ẹ̀sìn ni. Bí àti ẹ̀mọ́ gbogbo ẹ̀mọ́ amọ̀gbọ́n bàbá wa kan wọ́n ti fi sí ọ̀rọ̀ tọ́lọ́mẹ̀ta wọn jẹ́ tọ́lọ́mẹ̀ta wọn jẹ́ gbogbo wọn. Àbájáde wọ́n wọ́n ń ti ìgbàgbọ́ wọn ti kárẹ̀ ìsìn ní bàbá ní àwọn ọmọdé àbáyé ọ̀. wọ́n ti ń pè yàgbẹ́ ewé láwà ní sùn. tí ọ̀dà bá pe yéèyàn wọ́n ní ilẹ̀ òní mọ́bọ̀ ọ̀dà. Ìjọba lọ, ìgbà ẹgbẹ́ láwà ní ìjọ yẹn ọwọ́ bíi kanakana funfun tí bàbá tó kú dé àwọn mẹ́tẹ̀ fi ẹ̀mí yẹn gbà ń tò tọ́ ọlọ́dẹ̀ bá lò bẹ́ẹ̀ ọlọ́pàá lò bẹ́ẹ̀ o ibẹ̀ mà pé lọ́wọ́ mi ló di tí wọ́n ọgbọ́dọ̀ fi sí má kọ́ọ̀tù ẹgbẹ́ ìyàní ọjẹ́ kọ́ọ̀tù ìlà orílẹ̀ ó ti bá yẹ bá ti wọlé lọ́wọ́ ló di tí wò wé ti má nígbà tí adájọ́ kan wọlé tí gbogbo àfihàn kọ́ọ̀tù tí wọ́n ti fìlà tí ẹ mọ̀ lọ́wọ́ tí bàbá kan ò sí lẹ́wà ní tiẹ̀ ẹ̀rọ ewu dagma àti òun tí ó ti jọ. ó ti bẹ̀rẹ̀ pé ṣé kókó ti tà wọ́n yóò ti ṣé kókó ti wọ́n yóò ti ọ̀dẹ̀ ti lọ́dẹ̀ ìdúlẹ̀ ó ṣe ti ara sí ètò yẹn. adájọ́ àti lọ́jà lọ́pàá. ẹlẹ́wọ̀n náà kánlẹ̀. láti jọ ìbá wà ní wájú ó dúdẹ rẹ ìbá pàdé ìkan náà àbọ̀ pàdé ìkan ni mo bá mú lọ́wọ́ ọ̀pá nìkan kò lè ó náà wúwo ọ̀pá ní wò lọ́wọ́ rẹ ọ̀pá ló ti nǹkan mímọ lọ́wọ́ a ò sọ pé kì í ṣe orípo wa fún ẹ̀sìn àbúrò àtọ́ ni pé ká má kà kó ga lórí ẹ̀sìn ẹ̀sìn àbúrò àti èdè mùsùlùmí àti pé ọ̀rẹ́ ẹ̀sìn ẹ̀dà ẹ̀dà jókòó jẹ́ àbíbí sábà àbàbí sábà ìyẹ̀ bá àtọ́rọ̀ bá rọ̀ pọ̀ ìlú wọn ní ọdá bẹ́ẹ̀ náà àkáàtì ìwé ìgbàmí ọba ìjọba tó fẹ́ fún àwọn gbogbo wa. ọpẹ́ ní abájẹ́ bẹ́ẹ̀ ọpẹ́ ní abájẹ́ ọpẹ́ ní ọpẹ́ ní ẹ̀rọ ti ìdí tí mo mú lọ́wọ́ yìí ìyá àgbà ní ìyá àgbà kẹrin ládàá lórí ká ẹ̀yà jẹ́ náà. pé àwọn òsì ìnáwó táwọn ti yìí àwọn ìyá wa. Ẹ ìyá kẹ̀lẹ́ dáadáa. Ọlọ́run fún wọn lẹ́sọ̀rọ̀. Ọlọ́run fún wọn lẹ́sọ̀rọ̀. Lẹ́yìn ìròyìn àdìjẹ́sìnà lábẹ́ gbọ́. Àdìjẹ́sìnà táàbí kí ni o táàbí tàbá. Hmm. Àwọn abẹ́ kúrò àdìjẹ́sìnà ọwọ́ àpà pé níta torí rẹ̀ ti gbogbo síbẹ̀ nípa káàdì àdìjẹ́sìnà ìta àti ìmọ̀ ọ̀gbọ̀n ojú ọba dáadẹ̀ nítorí ẹ̀ làjẹ́ náà. Afọ́wà Bọ̀dábì, akọ́kọ́kọ́mọ́lá, ọlọ́pàá ìfún ìmọ̀ yín àti làákà yìí. Ẹlọ́wọ́ tí ewé sí ti tó wà fi sọ yí háyé ní àìdàn. Bismillahir Rahmanir Rahim. Wà fi sọ yí háyé ní àìdàn, àni àbí ọ̀yìn rọ̀tọ̀rọ̀ sí ọlọ́wọ́ àìhó. إن في الجنة مئة درجة أعد الله للمجاهدين في سبيله بين كل درجين درجتين كما بين السماء والأرض فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة ومنه تفجر أنهار الجنة وفوقه عرش الرحمن ẹ̀rọ̀gbọ́n tó jẹ wọn àbẹ̀nà ìjọra nínú àgbẹ̀ ó kà wọn ní tó wọ́n jẹ́nà ní ìbá ti bá ọ̀rọ̀ bí àtìjẹ́ ní àbúlé ìjẹ́ báyìí ó bá ju ayé báyìí alhamdulillah fún àwọn ọkùnrin fún àtàjẹ́ ọkùnrin gbogbo bá bẹ ní kàfà wa káàdì ṣe yá pè ara káàdì jẹ́nà lè jẹ́ àwọn ṣe. ẹni obìnrin gbogbo tó bá bẹ ní ìkàfà ń tẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ bá yá jẹ́nà ẹ̀tọ́ rẹ̀ ṣe. ọ̀gá nínú wọn ẹ̀ bẹ́ẹ̀ obìnrin kẹ́ ẹ gbọ́dọ̀ ọkọ̀ yín ẹ gbọ́dọ̀ àfa yìí. kódà à ń sọ fún ibi báyìí ló bá wọ́n mọ̀ ọ́n jáde náà lára rẹ̀. wọ́n máa ń lọ ìjọ láti dàgbé fún un. ànígbà ló fi pé bó ti bá jáde lé sí ọ̀rẹ́ tó kọ́ rẹ̀ gbogbo ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan tí bá gbé sí lọ sí ilé ni wọ́n máa fi kọ́ ilé dàálẹ̀ fún láti dàgbé lé dáná náà. nínú kódà níbi tó ṣe dé wọ́n ẹ̀yìn obìnrin àìmọ́tò ní bọ́ọ̀lù ní tọkọ wà nítorí bẹ́ẹ̀ tún ara wọn àbójútó ọ̀nà bẹ́ẹ̀ má ti bẹ́ẹ̀ máa tọ̀nà ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ọ̀tá tó ní bẹ́ẹ̀ kọ́kọ́ rẹ ẹ̀sìn gbé lónìí tàbí ẹ̀sìn gbé làgbẹ̀ẹ́ níbi ọwọ́ àbùkátà gan níbẹ̀rẹ̀ òtún àti nǹkan ti dájú sọ òtò wọlé lọ́wọ́yà jẹ ibi ọjà yẹ ti bá gbogbo ìlú jẹ. ọ́ọ̀bìnrin náà àwọn àdágbére àyẹ̀wò lọ ń sọ pápá jùlọ láyé lọ́rọ̀ ń sọ ní ìrọ̀rùn yìí. Gbígbè ló gbé àbá rẹ̀ nínú mo tún fẹ́ ya àyọ̀kùnrin ọ̀tí ìyàwó. Ẹgbẹ́ ọmọ máa bọ̀. Májẹ́ ọjà yà rẹ̀. Èyí tó kú mẹ́rin pé pé yàrá irú yẹ òwe ọ̀kú sílẹ̀ rà. Bọ́lá ọkú dọ́là iná sí ìjọwọ́. Àwọn yóò dẹ̀ máa tún síra ẹgbẹ́ àmì ẹni ọlọ́ọ̀ni ìtúrẹ́sì lọ́dún náà. Ìyàtọ̀ sí máa. Ẹ̀dá tó ti jẹ bá ibẹ̀ yìí lọ ojú la àti máa bá kí wọ́n dàbí ìgbà rẹ̀ lé ibi tó náà bẹ́ẹ̀ lọ ní lápẹ́rẹ́ wọ́n lọ fi ẹgbẹ́ ẹgbẹ́ lè lápò ọ̀bẹ́ lọ fowó bẹ̀ sọ̀rọ̀ bí kẹta ibi ẹ̀rọ ní ìlú náà bá ti rẹ̀ ká ń sọ lóbi ìmọ̀ bẹ́ẹ̀ ti lóbi tí lọ́bẹ̀ lẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹ̀jí máa bí bẹ́ẹ̀ àbí ilẹ̀ wọn wà bọ̀ gbà náà tí wọ́n bọ̀ sáàmù ìyẹn ni ilẹ̀ máa tó fẹ́ jẹ́ bọ̀ ìdánì tí àwọn tí wọ́n mẹ́ta mẹ́rin márùn yẹ tí sáàmù àwọn bọ̀ gbogbo òye kó lè àmì ìbàdẹ́ ti obìnrin alágbàdìgà. Ìjà ìjẹun náà ti máa ń bẹ ní kàbá wa ẹ̀jẹ̀ àti ẹgbọ́n ojú àti sọ. Àdébí ní Bẹ́lá lè jẹ́ náà. Àkàtọ̀ ọgbọ́n ìpele kágbé nǹkan lé nǹkan lórí náà pè ní ìpele náà pè dárájà. Tébù ní báyìí, àbá gbé tébù mí ìlé, á kò dárájà méjì àríwá nínú àjẹ́nà ọgọ́rùn-ún ẹlẹ́jàbá ní ibẹ̀. àwọn ọlọ́run tọ́jú ẹ̀ kalẹ̀ fún àdìmọ̀jà ìdí ìrọ̀bí ìṣẹ́bílì láì náà ni àtẹ́lájà ìwé ọlọ́run náà ni gbólógún pàtí ogun ọba wà tí ogun àdá wà ìsìn tí ó rẹ̀ sí ẹ̀ àwa bí ìdọ̀rọ̀ lọ́wọ́. ọ̀pọ̀ wa náà làwa báyìí lánàá àdáwò ọjọ́ ọ̀fẹ́ àwa náà dìjímọ̀ ọjọ́ ọ̀fẹ́ àwa ní tọ́ọ̀sì ọjọ́ ọ̀fẹ́ kiri pé òní jẹ́ sunday láti ráyè wá sí wà láti sọ fún pé sunday la pàdé tàbí wà sí tó o. <laughs> àbá yìí aláàjì yìí ọ̀rọ̀ lọ́rọ̀ tàbá mọ́ ọlọ́jọ́ mẹ́sẹ̀ ló tó ráàrí wà tàbí láàrí aláwọ̀ rẹ́gbẹ́ ibi lọ wá irú bí náà lọ́yà lọ àhá àwọn pẹ́ máa kú lójò ó sì àwọn òṣùwà lọ náà òṣùwà wá rí sí ọ náà bí lè máa jí ọ kàlà kàlà gbàdíẹ̀ má fọwọ́ ara rẹ̀ sí ra rẹ̀ ẹnìkan ò sí ọ́ ọgbà òjijì àgbéyàn orí orúkọ tó bá yìí. Yọ̀ọ̀bá ń lè dìgbà lọ́wọ́ àyèwà bẹ̀rẹ̀ pé òní kí gbogbo ayé ọ̀dà bíi rẹ̀ wù ṣùgbọ́n wá lé lẹ́ni tí oúnjẹ náà wọ́n fẹ́ máa ṣe tí wọ́n èkú àwọn wọ́n ní iṣẹ́ oúnjẹ láti ẹ̀ ṣe é kú ajẹ́ òṣìṣẹ́ akọ́rí ajẹ́ òṣìṣẹ́ ẹlẹ́rí oúnjẹ náà ni ó ti dé èkú káwọn àdàbà ọ̀hún tí aláàtàwọn àwọn làwọn akọ́wà tó kò ojú wa ní wọn tí wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn abẹ́rẹ́ bẹ̀rẹ̀ wọn gba ọ̀rọ̀ lọ́wọ́ àbọ̀ òun dáadáa ní sọ́ọ̀bù tọ́lọ́ lè ṣe ọlọ́run. ilé iṣẹ́ ọlọ́dọ̀dọ̀ tó wọ́n fi ṣe ọlọ́dọ̀dọ̀ pa lóko yẹ ọ̀dẹ̀dẹ̀ bọ́ọ̀sì ẹ máa fún. lókè abọ́ ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dì bọ́sẹ̀ wọ́n lẹ̀ fẹ́ràn mi wá. ìwọ fún ọ́fíìsì ọlọ́run náà wá wo bọ́lá olùkọ́ fi ṣe náà àwọn ẹ̀ máa ti ìṣẹ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run tí ó ní ìṣẹ́wọ́ màá ní ìṣẹ́ àdúgbọ́rọ̀ lọ. olùgbọ́dá ní ẹgbẹ́ tó ní padà ní padà rẹ̀ bẹ́ẹ̀ ní padà máa lọ sí ìmọ̀pàjọ́ náà ni. àìmọye èèyàn lọ́wọ́ tẹ̀sí ìbáyìí ní mọ́ndé ni o tíṣe ni o wẹ́ẹ̀dẹ̀ ni tọ́sídẹ̀ẹ́ ní fáìlì fásọ̀tì torí pé àwọn tí ó jòkó kalẹ̀ tí wọ́n ń sọ ọjà wọn lójú owó tó padà wá pápó ìjọ sí ìdí àwọn ọ̀pá. Àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni. Ìgbà tí ìfẹ́sẹ̀ gbàgbà ní ọba pawó rẹ̀, wọ́n sọ fún ṣòwò bá ọ̀rá tiẹ̀ àwọn ọ̀rá ti ẹ́ bí àbá àwọn gọ́ọ̀sì labẹ́rà yóò ti lé mi sọ́dọ̀ ní sọ́dọ̀ mọ̀ ọjà lèyìn tó bá gbọ́dọ̀ wà sí ojúbú rẹ̀ bá mọ̀ ṣé kí yóò rẹ̀ sílẹ̀ ní lọ ní ọjà tó jáde ìwé náà wá ń bíbà yìí ara ọlọ́lọ́rọ̀ ọdún abẹ́ àkálọ́rọ̀ wọn irú lọ́dọ̀ wọn ni wọ́n ní ara wà lé ó ní àkẹ́mọ́ àmì ìgbẹ́lẹ̀ tí ọkọ̀ rà kódà òun gbọ́ ìgbẹ́nà àti ọwọ́jà lèèrè ní gbogbo búra wọ́n lè pé ẹ̀ẹ́ alàgbà àwọn pàtàwà ní ẹ̀dá náà ẹ̀ẹ́ tí ó pẹ́ ìwé ẹ̀kọ́ ìlọ́pù rẹ̀ ní àtà tí ọlọ́run bá fẹ́ bẹ̀rọ rẹ̀ tí wọ́n fẹ́ bá ti èyẹ wọ́n lọ èsì ọjọ́ ní ọmọ fún ọjà tí ẹ̀kan ìwò ẹgbẹ́rẹ̀ ọgbọ́ òkúta kò tà òòtà òòtà owó rẹ̀ ṣe ní tó fi náà dáná ọgbọ́ ọ̀rá ọlọ́run là ń sọ ẹjẹ́ àjọ wọn lẹ̀ pọ̀ lọ́run ńlá ti sẹ́jẹ́ àtúbọ̀ yìí ń gbàgbà àtúnṣà yìí tí wọ́n fi ọ̀rọ̀ àbùkù láti dáyìn. ọgbà àwọn ipò ọlọ́wọ́ abúlé ẹ̀fọ́ àti bá ń bí ẹ̀mí lọ́nà rẹ̀ ẹ máa wá gbọ́ bẹ́ẹ̀nà kúlì dàrájà bẹ́ẹ̀ ní kàmá bẹ́ẹ̀nà sàmá ìwà àgbè ní dàrájà kẹfìrà wọn déédéé ìdíbẹ̀lá àti sọ́pà ìlẹ̀lẹ̀ lẹ́nìkọ̀ọ̀kan wá wọ̀ ẹ̀gbọ́n dàbí àjàkọ̀ kan sí láwọn déédéé sánmà sílẹ̀ ní ìkan áàbì ní báàbù lọ́nà ọgọ́rùn-ún. Àwọn ti jìnnà síra wọn sí bó ṣe ga síra wọn sí déédéé lẹ́ta wà sí sánmà òun ìpele kan fi ga ju pele kan lọ. Ibẹ̀ láàrin ara wọn nù. Lọ́nà ọgọ́rùn-ún. Lọ́nà ọgọ́rùn-ún bẹ́ẹ̀. Àwọn àti ní. Ẹ̀dá fún ìjókòó ní ká béèrè pé kí ni a máa ṣe tí a fi wọ́ sẹ́yìn ọgbọ̀n náà ní ilẹ̀ kọ́mọ̀tẹ̀sì mọ́lẹ̀mọ́ náà ní mẹ́ni mọ́tẹ̀dé mọ́tẹ̀wà mẹ́ni ó jẹ́ kí ìyẹn ó náà ní lọ́ba gbẹ wọ́n ti níbi kẹ́ni ká ti máa lọ ẹ̀yà máa lọ bẹ́ẹ̀. lẹ́yìn àti sọ́dà láti kan kó ọrọ̀ ayé ìjọ náà okò dání wọ́n bẹ lóko kan okò dání ọlọ́run ọlọ́run ti ọ̀rọ̀ yẹn fún okò báyìí. wọ́n wá bá anábì sáré ìdókò wọ́n yára tó lọ́ba ibi àwa yìí àwa jagun ẹ bá kú bíbà tí mo ní lọ alẹ́ ní ìrẹ̀ ìjànà olókòló rẹ̀ ó lè dà lẹ́lẹ̀ ó sì mú ìyá rẹ̀ ó lè bọ́ sí lóòmù ó sì dá dá dá dá ọ̀rẹ́ pàṣẹ. àwọn bá ìjẹ́ náà lórí wọn ò sí ìgbé káwọn ará ẹ̀ kú ẹ̀ka arẹ́bìnrin lára ọ̀sán náà náà dáná káwọn náà nìyí. àwọn akọ́lé ni ẹni káwọ́ tó ọlọ́run lè fi bẹ́ẹ̀ fún ọlọ́run kà nínú wọn. Adẹ́sí bá ìzá àṣà àìsùnmú ńlá tẹ bá láǹfà nípa ẹgbẹ́ ń bí lọ́nà lérè ọ̀sẹ̀ ìjàpọ̀ yé fásí àlúù fásí àlúù ẹbí ọlọ́run ní fìjà òsà. Fìjà òsà ẹni ọkùnrin ní ìdáwọ̀ ọlọ́run ti á ti rí dáwọ̀ sí ọ. àdínà ìjọba ààrẹ ló àti wàásù bẹ̀rẹ̀ wọ́n láti mọ̀ ẹ̀rọ. adámi ní ipa iná owó ààrẹ jẹ́nà gbogbo àjẹ́nà ìjọba ìlọ ga jù. lórí pẹ̀lú ibẹ̀ ní gbogbo odò tí aráàlú jẹ́nà ọmọ lò lẹ́yìn tó wá. lẹ́yìn tí ẹ ìdókòó ní aláràjẹ ọlọ́run aláràjẹ ọlọ́run tó wà lókè rẹ̀ yẹn bẹ́ẹ̀ ọlọ́run bá fi bẹ̀ bá fi wà bẹ̀ yẹ ẹbí bẹ lókè wa náà ní ọba àlá àjọ gbé pọ̀ ní bá láǹfààní kó ara mi nínú àti ṣé ìyìkọ́ ọkà máa nínú gbogbo rẹ̀ kọ́ máa gbọ́ ara ìkọ̀ọ̀bánà ilẹ̀ kátó pé ẹgbẹ̀gbẹ̀ ìjọlọ́ gbé sẹ́nu kọ́ ọ̀yàwó rẹ̀ náà kọ́mọ́bòdì máa pẹ̀lú kọ́mọ́bòdì máa láìláì ó kà máa bu ìjáàbọ̀ rẹ̀ jáde náà nẹ̀ èyí wọ́yá kọ́mà á ìjà bàbá wa ti lánà ó lè fi ẹ lọ àwọn ìbò ìlọ́pàá òun ọ̀dà rẹ̀ lẹ́yìn máa dúró. wọ́n ti lọ bá náà ní wọ́n ní kí ìdá ìbáde bá máa ń bẹ̀rẹ̀ ó tó ẹ̀rọ jùlọ ní ọ̀dà rẹ̀ tó ní. wọ́n lọ lẹ́yìn máa wọ́n ti dúró ti bá bàbá wọ́n ti wọ́n àfihàn ìlé. síta máa tó bá wọn níbẹ̀ ọ̀dọ̀ lànà àwọn ìyá wa kan lẹ̀ ilẹ̀ iná náà ni ó àgbọ̀yé ìjọ náà nìyẹn ìyá gbọ́nù ìjẹ́ gbọ́nù yẹn ẹ wá wà wá lónìí àwọn ilé jáde ilé àwọn olè jáde olè lọ lé ní olè lọ olè olè lọ olè olè ọ̀rajà lè káàkiri ẹ̀há ìlàjà gbogbo ẹ̀jẹ̀ tí ń wà ní ìyá àbò mọ́ṣẹ́ ní kò fẹ́ mọ́ra ẹ̀ wá bá ti ṣèdẹ̀kọ̀ fún yín bẹ́ẹ̀. ní mọ́júmọ́ yìí ní mọ́júmọ́ yìí mo wá tọrọ fún àwọn ilé à ọ̀rọ̀ kan ní mo rántí mo wá gbé ọlọ́run balẹ̀gọ́lá fún àwọn ilé à pàápàá lọ àwọn ilé à náà yìí ọ̀rọ̀ kan ní gbàtí gẹ́bí ìdíjọ́ wọn ni, táwọn ìdí àwọn òṣìṣẹ́ kan fẹ́lẹ̀ táàrin tí ó dáre pé máa ń rí máa tẹ̀lé fún wọn. Pàpá jùlọ àwọn tí àrí lò fún ṣe ọlọ́run láàyè tí mo ti ẹ̀fẹ́ sọ ọ̀rọ̀ díẹ̀ lórí wọn. Sárábùdà wà ẹ̀bá fi sárábù wà ó, Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí àwọn ọmọ ìyá tí wọ́n ti ṣe ọlọ́run ní ààrẹ láti lọ sí ìyàwó rẹ̀. kí lọ́rọ̀ máa ti fún ọ lẹ́sùn lọ́rọ̀. kó wá sí àdúrà rẹ̀. kábíyèsí mẹ́lẹ̀ rẹ̀ nígbà yẹn ẹgbẹ́ tó ń tọ̀ ọ̀pọ̀ ẹ̀ka ọgbọ́n kẹ̀kẹ́ yẹn máa fà á sí rẹ̀. gbogbo àdúrà náà lọ bàjẹ́ bàjẹ́. bàjẹ́ bàjẹ́ fún àdúrà náà àmúra pé bẹ́ẹ̀ni ti ṣe òní ìsìn ọlọ́dọ́ mọ iye àyè lájé bí a ti ń ṣe àjọ àbá fún gbogbo àwọn ẹni ọlọ́pọ̀ ní lóbi ìbámu dáàbò mà pé wọ́n ń ṣe é fún ara àti yàrá yẹ. Ọlọ́run náà. آه. وللمؤمنين أيضا رجوان من الله أكبر وأعظم من الجنان أي رضا الله عنهم أجل مما هم فيه من النعيم وذلك دليل قاطع على أن السعادة الروحية أكمل وأشرف من السعادة الجسدية ويؤيده ما رواه الإمام مالك والشيخان عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل نعم يقول لأهل الجنة يا أهل الجنة ويقولون لبيك ربنا وسعديك ولخير في يديك فيقول الرضيتون فيقولون وما لنا لا نرضى يا رب وقد أعطيتنا ما لم تؤت أحدا من خلقك فيقول ألا أؤتيكم أفضل من ذلك فيقولون يا رب وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني الله فلا أسخط عليكم بعده أبدا ọlọ́run òdí àwọn ìjẹ́nà o wọ́n ní fún àwọn èèyàn táà sí ọmọ àjẹ́nà kọ́lọ̀ ń yá rẹ̀ lábájẹ́bẹ̀ sáà wọ́n ní nǹkan kan máa bẹ fún wa bí ta kàdá nínú ìnú ọlọ́run ọlọ́run bá sọ̀rọ̀ yìí ìdíwáàlù náà láì àtibárò ìyọ̀nù ọlọ́run tó wá jẹ́ ọ̀gá gbogbo pa wọlé awọ́bẹ̀ àti gbágbá nǹkan kí a máa rò pé á iṣẹ́ kó bí adé bí o wà ní ọlọ́run ìṣẹ́kẹ̀ iṣẹ́ wo ni ó fi dá nìjẹ́ náà ìgbà tábẹ́ dára lọ́rọ̀ wa nígbà tí yìí ń parẹ́ ẹ pé kọ́ parẹ́ náà tí wọ́n parẹ́ yóò dá kò ní bọ́ parẹ́ yìí àjẹ́nà kọjá wẹ́rẹ̀wẹ̀rẹ̀ pé ẹ ló ti yà lẹ́wọ́ lẹ́nu bá àjẹ́ ìké múra wọn kí fún àfẹnu ara ẹ̀ sọ ọ̀nà fún ẹ̀ nítorí wọ́n fẹ́ tẹ̀lé ẹ̀gbẹ́ rẹ̀ pé òun máa fẹ́ tó ń tẹ̀lé ibi náà lọ́kù lọ lọ́n fara mákò wọ̀ náà ni ayé ìkẹ́kẹ́ máa bẹnu ayé ìyí ọlọ́run sàánú wa o iná nínú ayé ìfẹ́ orí èèyàn kan wọ̀ ayé iná ayé láyé iná adáyé yìí ìdíwọ́n ọlọ́run wá ju gbogbo nílé ṣe tó òun rẹ̀ ṣe tó òun jù lọ gbogbo dẹ̀kùn sí láti jẹ́ pàtà ìdíwọ́n ọlọ́run wá jù lọ nítorí pé nípa ọlọ́run bá yọnu sí wa ọkọ̀ wà balẹ̀ bá sá pé hàn òtí òtí òtí òtí òtí pé báyìí onílé wà pé gbogbo ara tá wá lò fún sí ọlọ́run láyé agbádá ni o agbálẹ̀ ni o apami ni o arìn ni o afikíníkan ni o àbí kankan ka ara yẹn tó yọ ọlọ́run ní díẹ̀ ní òfẹ́ ara yẹn wà ọlọ́run wa sọ ara yẹn di jọ́bù wa kọjú gíláàsì lọ. Adéni pé nǹkankan ń kọ bíi gíláàsì bí ara wọn ti dàgbà ìgbàlẹ́ yóò máa kọjú gíláàsì lọ. Rúgbé ọba àti ìfẹ́ yàtọ̀ fún wa pé ìròyìn àdìjẹ́ náà ò lókè ìfẹ́ etí kan ọ̀pọ̀ ní ojú kan ò rí adẹ̀sírí gíláàsì kan ó ti máa ó sì ní ti àjẹ́ náà ní rí bẹ́yẹ adúlọ́ ọdún gíláàsì lọ nìyẹn. àbí wọ́n kàrí mà ara ohun tí àti tí Buhari àti Muslim gbà wá lọ́dọ̀ àtọ́dọ̀ àbí ìṣẹ̀yí lè kó délé ọdí àlàáfíà ó ní àríwọ̀ pé ọba àbífi ọlákọ́lá rẹ̀ ga yóò sọ gbogbo ará àlìjẹ́nà ọlọ́jà wọ̀bẹ̀ yóò gbà pé yá ará àlìjẹ́nà àgbà pé náà làbáyíkà ọba náà wọ́sọ àtẹ́yíkà àgbà pé ajẹ́ o ajẹ́ wàlàkà bí àtẹ́yíkà gbogbo ọ̀rọ̀ lọ́dọ̀ wa ọlọ́wọ́n àpò pé ádùrọ̀dì tún sẹ́jọ́ ló ti ń di ọ̀sẹ̀ rí sẹ́jọ́ ló ti ń tẹ̀ rí ọ̀tá rẹ̀ máa orúkọ mi ò sí má iná mi ò sí má mo jẹun olójú ò sí má bẹ́ẹ̀ bá jẹun jẹun jẹun jẹun jẹun jẹun jẹun jẹun kò sí mọ̀ lọ tọ́lẹ́tì kò sí mọ̀ lọ kò sí mọ̀ lọ sọ lẹ́yìn jẹ́ ìkànnì àgùnfẹ́ rẹ́rẹ́ wo jẹ́ jẹ́ yẹ ó ti lọ nìyẹn ẹ tí ará àdìjẹ́ náà tá a bá jẹ́ pé àtọ́gbé o èyí tó kù ní ìsinmi pé oúnjẹ lábẹ́ máa jẹ báyìí lásìkò yìí o èyàn lẹ́à ẹja máa jẹ wẹ̀ ló máa fi oúnjẹ lábẹ́ ẹ fọlá máa jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ fàájú ní súwa nínú kòtò àná a bá mú èso lọ báyìí tá a bá jẹ lọ yóò tò kí ìwé ìdá àfẹ́ẹ̀tì ọpọlọ ọmọnìyàn yọ̀nà ọ̀dùn lọ́nu lọ́n tí ó dùn jù wọ́n ní tá a bá wá ń jẹ́ lọ lóṣùmọ̀ á dùn ju tàkọ́kọ́ lọ. àwọn bá mú irú èso náà nílẹ̀ tábà jẹ sí ìta a tún á fi díẹ̀ ní pé kì í ṣe èso tá a kọ́kọ́ ṣe la tó mú a mí yóò tún jẹ́ ẹ̀dá lè. Àgbà ọlọ́jà wọ bẹ́ẹ̀ olóòjì àwọ̀ bẹ́ẹ̀. àmì fẹ́rẹ̀yàn bá fẹ́ òfẹ́ fífà ní pẹ̀lú ìyàwó òun yóò wọlé ìyàwó kan oṣù yóò máa bá ẹgbẹ̀rún ìyàwó lò lára ẹnìkan yẹn gbogbo ẹgbẹ̀rún ti máa fíìlì sí ọkọ àwọn náà ń bẹ lọ́dọ̀ tàwọn náà wọ́n máa rí ọ náà bẹ̀ àti tí wọ́n sọ fún yìí yàrá tó bẹ́ẹ̀ máa ń tẹ àwọn láyé yàrá kẹta ọmọ náà lọ́wọ́ ọmọ kan ọmọ àkọmọ àkánú jẹ́ ní èrè pé wọ́n ọ̀ká méjèèjì ọmọ àkọmọ jẹ́ ní náà ẹlòmíì nínú àwọn obìnrin bẹ dáwọ́ mọ̀ pé ìtọ́jọ́ wọn ni àbá ń bọ̀ yóò tètè lọ sùn pé bá lọ tó bá lọ pé tó ti jọ́ jẹ́ pé má bá wọ yàrá lójú rẹ̀ ká sùn sílé má. ẹjọ́ ọmọ ẹ̀jẹ̀ nìyẹn bẹ bọ́ láti ọkọ̀ gidi nìwọ náà nì ọkùnrin jowó èsè ìbúwó bẹ̀rẹ̀ náà. ọkọ̀ rẹ̀ ni a máa jowú. ọkọ̀ rẹ̀ ni a máa jowú ni. òṣèlú máa jowú rẹ̀ gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti pé wọn ò jowú rẹ̀ má ti ẹ́ ìwọ ọ̀rọ̀ ìyàwó ọ̀rí ibi ọ́nẹ́ ìyàwó ẹwà ọkọ̀ ìyàwó jẹ́ ẹwà fẹ́ ẹwà fẹ́ ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ ọkọ̀ lè máa rí iṣẹ́ àyà yìí tó bá ti tẹ́lá ti fẹ́ ní ìfẹ́ òní òní kájọ́ máa kọ́ máa jẹ ìyà yìí ẹwà fẹ́ ẹwà fẹ́ Gbogbo ọ̀mẹ́kọ́ fẹ́ ìwé ìná ọjà àpọ̀ náà ní jẹ́. Yẹ ọjà àpọ̀ ní. Ìkẹ́lẹ̀ ni ọ̀fẹ́ kọ́ ohun ẹnìkan tó sí ọ̀ tàbíjẹ́nà wà ní bẹ́yẹ ẹnìyàn ò ní bá ló jẹ́ ń bẹ̀. Àwọn ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ṣe tọ́ ẹ̀rọ yìí. بسم الله الرحمن الرحيم إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تضرأ فيها ولا تضحى أقول يا الجنة من أربعين جميل أه إن لك ألا تجوع فيها ولا تحرى ولا نقوم من يدرون الجنة تؤمنا الجنة تؤمنا ربي إذ يرفع من بيت yẹn pé bàbá bẹ́ẹ̀ jẹun gara kò ń tẹ́mi yàn pàwọn láti lọ jẹun o ara àgbà yẹn ní máa pààyàn yóò kà máa wùyàn jẹ náà ni ìfẹ́ oúnjẹ tó bá bẹ́ẹ̀ jẹ ó kà wá tọ́ka rẹ̀ náà ni wọ́n lè wá tọ́ka rẹ̀ náà nìyẹn kò ó ti pé wọ́yá kọ́ wá bọ́ títì ó ní bí ìfẹ́ ẹjẹ́ nìkan láàmú àtàwọn àtàwọn ìyàwó wa wọ́n lè wá sáàkù wa ni gbẹ́lẹ́ sáàkù ọkọ̀ náà sáàkù ọjà náà àwọn ọmọ àwọn ọmọ tí ò ní dàgbà sí ìdìbà ń lọ àwọn gilimáà gẹ́gẹ́ bí wọ́n ti wà náà nìyẹn tí a fà ìpa gẹ́gẹ́ kí àwọn yẹn gá ń pè nǹkan wá wájú èèyàn olóyàn lọ́tọ̀. ìyàtúkọ́ alẹ́ ní èrò ìdá ọ̀rọ̀ bàbá lọ́dúnrún náà a ti wá sí láàrín sọ́jà òun وفاكهة مما يتخيرون ولا بطير مما يشتهون وكل حين كمطر اللؤلؤ مكنون بما آه. يعملون àpọ̀lọ̀ yìí. Ọlọ́pàá wà ìjẹ́ mẹ́lí o. Yàtúkọ̀ àrẹ ìlú ìlànà. Ọlọ́pàá ń jẹ́ àwọn ọmọ àwọn ọmọ kan bẹ́ẹ̀ náà jẹ́ náà kọ́lá tá wọ́ bẹ̀. Àwọn ọmọ ọmọ yípo ní pé kílẹ̀ ní kílẹ̀ tó ní kílẹ̀ tó ní kílẹ̀ tó ní. Wọ́n máa gbé kọ́ọ̀pù wá wọ́n máa gbé àwọn tí ń bẹ tí wọ́n fẹ́ tẹ́ sínú kọ́ wọ́n máa gbé náà lọ́wọ́ wọ́n ti gbé dání kọ́ọ̀pù tí wọ́n fún máa tẹ wọ́n ti gbé dání pé ṣé ká gbé wá ṣé ká ká nídìí ẹwọ́n yóò máa lọ plane yìí ọba jẹ́ plane tó lórúkẹ ti ẹmúrẹ́ ẹwọ́n ti máa tẹ̀yẹ̀ nú ẹ̀ ẹ̀ lásánwá nìyẹn o lásán nìyẹn o akàtúnyẹ tàbí wúwo ní o àfihàn máa yẹ̀ wò tẹ́ ìlà tí ìbá wọ ìjìká pè ní òtẹ́ẹ̀lì ńlá gbogbo ìgbà tí ti ń bẹ kò wọ òtẹ́ẹ̀lì gidi tí ìbá wọ òtẹ́ẹ̀lì ńlá gbogbo ọ̀rẹ́ rẹ̀ ti tẹ́wọ́ rẹ̀ gbogbo ọ̀pọ̀ ìwọ̀n ìtẹ́lẹ̀ ọ̀mẹ̀ wọ́n ní wọ́n máa jù wà bẹ́yẹn. Wàkàtí ìgbìmọ̀ yìí. Gbogbo àwọn akọ̀ dá máa fi fún wa ní omi àmúfẹ̀mí, omi lẹ́yìn ó mu tọ́lù pé kì eléyìí kì í so omi lẹ́gbẹ̀ẹ́ sáyé omi làwọn amúláyé àdúgbò sí ọlọ́dún yàtọ̀ fún mi jíbi akẹ́nà tó ká gbogbo rà lòdì fún Láàrín lọ́pọ̀ ìdàmúnà àtàwà láàrín Gbogbo náà máa mú mẹ́ yọ máa dùn ju ìtì máa dùn lọ láyé wọ́n sọ pé ọtí lẹ̀ mú yẹ o ọtí àjẹ́nà lẹ̀ mú yẹ o ó ti wá kọ́nà lórí ti wá dáyà lórí. Èké èdè ní ojú. Èdè ní ojú kì í kọ́kọ́ lọ́wọ́ Ẹ̀ẹ́kà máa mú náà ni wọ́n á ń gbogbo bá ti mú sí láyé tó wà lẹ́nu náà tẹ̀lé àjẹni bí wàá mú tí ìtàlẹ́ máa yẹ. Mo jẹ pé ó kú náà jọ máa jẹ́ mi o, àmọ́ tó tàjẹ́ náà ó ní ó tí ó fi òkè mọ́ kan. Àmọ́ àmọ́ àwọn afá àdúrà wọ́n ti dáa wọ́n ti wọ́n ti wọ́n ti dáa ẹ̀tọ́ ṣe. Wọ́n láti fi ẹ̀ o. Wọ́n ní láyé ìdùnnú wọ́n ní tọ́lọ́ bàtà orí dé yẹn kò tó sí àbẹ̀ yẹn má. kẹ́ ẹ tó máa wù aká tó máa mú kankan àwọn tá a mú fẹ́ ń dá yẹ ẹ̀fọ́ yàrá tó nìyẹn. tó kọ́ ní tí o lò ẹ máa ronú wa. wọ́n yẹ kó kàmá lẹ̀ ẹ̀ wọ́n bá kíra sí ní máa jẹ́ ká ọjà wọ́n ní gbogbo kan ìgbẹ́ lẹ́tọ̀ọ́ fẹ́ láàmà jẹ́ bẹ́ẹ̀ kò dẹ́ pẹ̀lú báyá máa jẹ kátà bá ní àmà pẹ̀fà ní àmà pẹ̀fà jẹ́gbà fún ẹ̀ lísì ní àwọn alé láláyà pé ẹ̀rọ nípa ẹ̀rọ ìgbẹ́ ẹ̀mú kan bẹ̀ lẹ́kọ̀ọ́ máa fún wa pé ẹ̀mú kan bẹ̀ ẹ̀mú ẹ̀rọ àwọn ìlẹ̀ gbogbo nǹkan wà rí láyé táà níbẹ̀ láyé níbẹ̀ láti náà ولا بطيب مما يشتهون ولا بطيب مما يشتهون أما جيران ẹ̀jẹ̀ ṣẹ̀fí kájẹ nọ́mà kájẹ òkúrẹ́ kájẹ ọ́kì kájẹ ọ̀tọ̀ fún ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mímọ́ yẹ́ kàwé náà wá ń tẹ́tọ́ ọ̀tẹ́ láyé o tọ́ ọ̀rẹ́ jẹ ní o. kò lè sí pé bóò náà lè jọ ayé òsìwẹ̀ láyé ìdíjìkì ní jọ òsì láyé ìpínlẹ̀ bíi tàbí òde ìròyìn àjẹ́lẹ̀ ní ẹ̀ àá wà fún Jama'a Méjì ló jẹ oúnjẹ òkú. Méjì ló jẹ oúnjẹ ìsàlẹ̀. Oúnjẹ òkú oúnjẹ ìsàlẹ̀. Ẹ̀yọ́ náà bá ti ga wọ́n bẹ̀. Kò sí láyé. Ìtàgé ń bí náà, jáyé náà. Ọkà ti Wọ́n ní tàbá jẹ gbogbo tààtà tí jẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ wá kó bá wà. Àwọn obìnrin tó kọjá obìnrin. Wọ́n ní àǹfààní ni fún àwọn obìnrin tá sí lọ́ọ̀ pé ọlọ́run àbújá tí wọ́n náà ní kó lè bá bá ti bẹ̀ mú wọ́n náà máa wá dá obìnrin ayé mọ̀ bí àwọn kájọ ẹgbẹ́ ọgbẹ́ tí wọ́n ẹlẹ́yà gbàrí ẹlẹ́yà tètèrè ẹlẹ́yà tẹ̀kàrí ẹlẹ́yà tẹ̀rìrì níbi tí wọ́n gbé mẹ́rin a máa dá wọn pẹ̀lú pé wọ́n máa ń fàyè ju àwọn ọ̀tọ̀ ń lọ. àjọṣe lọ́nà ìfọyọ́ orí bẹ́ẹ̀. ẹlẹ́yà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí wọ́n mú. Sọ́jọ́ pàdádé àbá àti òṣè déédé déédé sí mẹ́lọ rẹ̀ ní àti Kọ́lọ̀ máa ti àbá àgbèsè. Kọ́ wà rẹ̀, ó lórí fún ọdún kọ́lọ̀ rẹ̀ fẹ́ ni tí ò ní há ọjọ́ bàbá bàbá tó fẹ̀ lọ. Ọ̀yà tí ó rà fọ́ yẹn. Dákẹ́lẹ̀ èèyàn lọ́gbẹ́ ti kọ́ ọkọ̀ lọ́wọ́ lè kọ́ ẹni tí ọba kan ọkọ̀ máa lè yá. Fáramá ilé yàn ọlọ́wọ́ ti gbó náà padà kò ní abá wà náà wòlú máa yìí. A jẹ́ ẹ̀jẹ̀ àdúrà fún nínú ọ̀dá náà lórí fọ́lọ́ wá sí padà ló bẹ́ẹ̀ tẹ́ káyé rẹ̀ yìí ò Ọ̀gá bẹ́yẹ àmá àkọlẹ́lẹ́ àti ẹ̀ kó tẹ̀ owó tó rí orí tó láti ẹ̀yìn ìbọn lábájú máa ń bá fara máa. Lẹ́nu ọ̀gọ́ ọlọ́run kò ní mẹ́tọ́ ìjọ́rọ̀ ìjẹ́ ọkọ̀ ló yà. Èèbọ́ máa ló ti dìrù. Ọmọ àlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀gbọ́n àlọ́ọ̀gbọ́n àjọwọ́ rẹ̀ wọ́n náà tó dá apá ní ìdókàn wà ara. àwọn ọ̀gá lè lóòrò ìlú bàtìmọ́. wọ́n dàbí àdúgbò táà tó tó wà ní pamọ́ wọ́n máa fẹ́ Èèyàn ọgbọ́wọ́ kàn wọ́n rí bèbí àtẹ̀nà. Èèyàn ọgbọ́wọ́ kàn wọ́n rí bèbí àtẹ̀nà. Sára, sára, sára. Kí ní ẹ̀ṣẹ́ pé àwọn ọmọ àdàgbà fífí ìtàgé rárá o. Agbẹ́rúta àbáwọ̀ náà náà máa wà ọwọ́ adé láyé láyé láyé láyé ni wọ́n bá jẹ́ àdọ́ bá láyé láyé àwọn ní òdídàgbà sí àmà gbánù lọ láyé láyé àrùn ìyàwó bẹ̀ẹ́ àrùn ìyàwó bẹ̀ẹ́ àrùn ìyàwó bẹ̀ẹ́ àrùn ìyàwó bẹ̀ẹ́ Bìbá kánú yà máa lò. Ọ̀rọ̀ mẹ́ta lè yí fún bẹ́ẹ̀ sí láyé o. Jàájá, jàájá, jàá. Wọ́n ní abáńlọ́ta bá ń bọ̀ láyé lórí sí ọlọ́run káàkiri wa ẹ̀fúwá sí àná o ẹ̀fúwá sí òní o àádọ́tẹ̀fẹ́ o gbogbo ẹ̀fọ́ tá ni wọ́n bá ní ikọ̀ ọjọ́ tí àbá ti ṣe tó bá fẹ́ jẹ́ á lọ ọkọ̀ ẹ̀ka ìlú gidi àwọn bá wọn lánàá wọn ní kẹ́ẹ́ lọ tán kẹ́ẹ́ lòru àdìjàn náírà ọdọ gbogbo ẹ̀ tán. àdìjàn náírà ọdọ gbogbo ẹ̀ tán. kẹ́ẹ́ lọ tán kẹ́ẹ́ lòru àdìjàn náírà ọdọ gbogbo ẹ̀ tán. Àtẹ̀sọ́. Kọ́lọ̀já gbà á. Ẹ̀sùn ọ̀gbọ̀ wọn ni kọ́lù fi yádé yìí. Wọ̀nà kọ́lù fi yádé yìí. Ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo orí wà. Fẹ̀yẹ̀kúùlù hàn lọ́dún ìtò. Ọlọ́run àtọ́ yí pé ṣẹ̀yọnu fàyẹ̀kùnlúnà wà máa lánàá lọ́dọ̀ ìyàrọ̀. Àwọn ògbò ọlọ́run kí ní ọkọ̀lù àtàkì ọdún. Wọ́n kọ́ di àpẹ́sànà máa lámù tó sí Adam mẹ́rin kọlìkì, òkú wa ní tọ́ ọ̀bẹ́ni náà ẹ̀dà rẹ̀ rí. Gbogbo náà máa ẹ̀dà ilẹ̀ rẹ̀ wọ́n ní kankan. Yẹ́ ọ̀dà rẹ̀ yóò di ìgbìnìkan, ìdá kankan. Ẹni náà bá fún láì gbogbo pẹ́ bá lọ́wọ́ tọ́jú bá lọ́wọ́ pẹ́ nìkan tẹ̀ ká pé kò ju ẹ̀ yẹ èyí rí mọ nìyẹn. ìyá ló dé bòmí ẹ̀ mà sọ̀rọ̀ kó ní nana. Màmá tó bí a àlè dáàbì wà ó lè rí àlejò àná àpapọ̀dé fáà. Wọ́n máa la ayé àtò tó ní ìyá ìlà àdá òní òun. Ẹ̀gbọ́n wọ́n ní ẹ̀jẹ̀ lọ bá gbéjìnà sínú rẹ̀ lọ́lọ́ fà tọ́wọ́ tẹ́tà ìjánà ló fún wọn tọ̀ inú lọ́gbà orí inú lọ́gbà orí ẹni ẹni ẹni ẹni ẹni jìrì. a rọ̀ pé à nítorí fún ọ̀fẹ́ nìkan mẹ́ta rẹ̀ rí ọlọ́wà pẹ̀lú pé. aláwo ní kòm abdullahi zari ọwọ́ pẹ̀lú ẹ̀ ní ti jẹ́ kí n pín tó ti yẹ lọ. a máa rò pé kí tó lè gbélé ìjọ. ẹ̀kúlú na ya rọ̀ wà á rí sẹ́yìn náà bẹ́rù mi náà ni. ẹ̀wọ̀ náà tó lè gbélé ìjọ fún àìlọ. fayekóòlù òhèlù àlẹ́kùnmọ̀ ìdìwá ní ní والعدوان من الله أكبر ọlọ́wọ́ yá bàjábẹ̀ yá bàjábẹ̀ wọ́n láti kábà rẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ yá bàjábẹ̀ ẹ̀tọ́ wa jẹ́ gbọ́ wọ́n là máa ذكر تعالى هذه الأمور ولما ذكر تعالى هذه الأمور والمساكن طيبة في جنات عدن والجوار الإلهي الأكبر قال ذلك هو الفوز العظيم أي ذلك الوعد الصادر من الله أو ذلك الديوان أو هما أمم معا أي النعيم الجسدي والروح هو الفوز العظيم وحده دون ما يعده الناس فوزا والذي يجزي به المؤمنون الخلة لا وجهه من طيبات الدنيا الفانية التي يرد عليها المنافقون والكفار ويسلبونها دائما wọ́n ní wọ́n dá kọ̀ gẹ́gẹ́ ìkàlẹ̀ àkọ́kọ́ àdìjẹ́nà ẹlẹ́gbẹ̀ẹ́ mọ̀sáàkì mẹ́tọ̀ yìí bá ní àdìjẹ́nà ádì ní wọ́n wá fi parí ẹ̀ lórí ìwádìí ìlàlẹ́ àlẹ́ àtìbárò wípé ìyọ́nú ọlọ́run tó ga léèsì kẹta mo ní ọlọ́wọ́ aṣọ pé dáríkà wẹ̀ bọ́ọ̀lù àbí wòye yẹ kó wá ní ìrìnjẹ ńlá gbẹgbẹ ìgbìlẹ̀ ọ̀sẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ àdéjọ ńlá ọlọ́wọ́ máa mọ̀ sí bẹ́ẹ̀ pé kí ìdẹ̀kùn ara àti ìdẹ̀kùn ẹ̀mí kọ́ papọ̀ ara máa ń gbádùn tẹ́sí òní ń gbádùn ẹ̀mí máa ń gbádùn tara òní ń gbádùn ọlọ́wọ́ àwọn ọmọdé ìgbọ̀fọ́ والفوز العظيم وحده tẹ́fẹ́ òtí pé yọ́ wà bọ́ mọ́ wa lọ́wọ́ mọ́ kò dàbí èrè ta ilẹ̀ pé ó tún lè bọ́ èyí lọ́wọ́ fi ṣẹ̀ṣẹ̀ fún owó mímì ní ti bá ń fi àpọ̀ mẹ́sì rẹ̀ lẹ́kùn tó lọ́dọ̀ tó ń sẹ̀sìn tó fi torí ọkọ ìwọ ìyàwó ọkọ náà tó fi torí ìyàwó rẹ̀ ọmọ òfin torí bàbá rẹ̀ bàbá òfin torí ọmọ ọmọ àwọn tó wá gbà lọ́wọ́ àti bá àkọ́lọ́ gbà náà bẹ́ẹ̀. wọ́n ní kó tàbí ìdẹ̀fọ́ ayé lọ́yẹ́ sí bó tilẹ̀ kí ìdẹ̀fọ́ ayé ó tó ìròyìn kan bẹ tó bàjẹ́ kí ìròyìn náà ti tán. wọ́n ní kì í yẹbiyẹbi ilẹ̀ wọn. ọba fún yọ̀ọ̀tàn tó kàn yẹ ọkà lè wà. bá bá bá bá bá bá lẹ́yìn nìkan ní ọba yá lórí wá pé àwọn kan ní wọ́n fà tẹ̀lé ilé ìsìn nígbà tí wọ́n ti fọ́ wọ́n ti fọ́ fún àwọn kan lánàá ẹ̀jẹ̀ gbọ́ wọn yé yà gbogbo jàmá sáàdà ah, ah, ah. ń pọ̀ ní àbáyé nìkan tí ó dáhùn béèrè ṣe àmì ẹnìkan níbi kó tó tún gbogbo ẹbí mẹ́rin káyọ̀ nìkan náà yẹ olùgbé tí mẹ́ ń bẹ̀ yẹn ìsáyìn kẹ́tọ́dọ̀ àwọn tí ń bẹ ní ìwájú bí náà ká rẹpítẹ́tì àwọn tí ń bẹ ń bẹ̀ àgbòrá kan náà kẹ́tọ́ náà pọ̀ náà àdá pọ̀ ṣé á dìgbà bá àdìgbò wọn ògbó rẹ̀. Ẹ̀sìn òwúrẹ́dẹ́ tí ọ̀rẹ́dẹ́ pé àmì nìkan o, àti gbogbo aládàpọ̀ o. Ẹ̀sìn gbọ́bẹ̀rẹ̀ ti iná abẹ́rẹ̀ yìí sí. Ẹ bá ní àdìbò ní gbogbo wa lásọ bẹ́ẹ̀. Gbogbo wa lásọ bẹ́ẹ̀. Ẹgbọ́n wọn náà fẹ́ fi dìbò wà náà dìbò tó wá dúró ṣé kò jẹ́ owó lè tó wá ní iná múlọ̀ fẹ́ ní ṣé kò fẹ́ iná iná ọ̀dọ́ ní ẹ̀dẹ̀ wọn jẹ ṣé kò fẹ́ ti yọ́yẹ́ pé ọmọ rẹ̀ kàrú òun mélòó mélòó lórí ẹ̀ẹ́dì sọ pé sọ́yẹ ká dìbò ṣé ọ̀yẹ ká dìbò ṣe gẹ́gẹ́ bí ojú tí àwa fi wò ó wọ́n láti lọ́wọ́ akọ́kọ́ ọ̀gbọ́n ọ̀dọ̀ wò ó ojúṣe tí àwa mùsùlùmí ní ká dìbò ojúṣe wa ní ká fi dé ní o tábà ní àdìbò lẹ́gbẹ́ àdìbò lè bá sọ wọn láì ẹ̀ẹ́dẹ́gbò ẹ̀ẹ́dẹ́gbò rárá ìdá ẹbí sọ bẹ́ẹ̀ kúlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ sọ́yà dìbò ṣùgbọ́n àwọn àdúrà táwọn ọ̀bà dìbò tí wọn ò ní dìbò tẹ́wọ́n á dìbò alóyún tí a gbé tó wà síbẹ̀ ṣé a kò lábẹ́ àkójọ wọn alọ́mọdé mi. Ìdí òjì àdìbò ẹ má wo tiwọn o mi ò bí ẹwú tẹ́tí kaka o èmi ọ̀tẹ́gbẹ́ kaka o ẹgbẹ́ ẹ̀fọ́ yìí àbẹ̀gbẹ́ inúrun àbẹ̀gbẹ́ òtútù èdè kaka ń bẹ̀ o. àmọ́ mọ́ sọ gbogbo ẹ̀yin mùsùlùmí pé ẹ má jẹ́ àkọ́wọ́ gbéra òdì òní mú wa o. ẹ jẹ́ àwọn mùsùlùmí tọ́lá làbíà káfí káàdì wa ṣe ìrànwọ́ fún ọwọ́lé ẹwà tí a lọ gba káàdì o ẹjẹ́ a lọ gba káàdì o ẹjẹ́ káwọn ìyàwó wọ́n gbà o àmọ́ wa tó tó gbà ẹjẹ́ tí wọ́n gbà o bàbá wa gbà bẹ́ẹ̀ mọ́ sí àtà o ẹgbẹ́jà àtọ́jọ́ ọ̀la wa òkúkú kájọ́ lọ sí ilẹ̀ o àyíká ní ìsìn o mẹ́ta lọ ní ìsìn kò ní tó pẹ́lú àti pé yóò àti dẹ́dẹ́ ọ̀rọ̀ pé ẹ mẹ́bà tí káàdì dìbò ọmọ rẹ̀ ti lọ ìbú wọn lè ṣe bẹ́ẹ̀ tó tọ́ kò ní alóhùn ìyọ lọ́sí tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tọ́ ọlọ́sí ẹ̀já ẹ̀já tó lè yìí dé wọ́n ti máa fi yẹ halẹ̀ wọ́n ti lè máa fi halẹ̀ ṣé ẹ ní àwọn kan ń bẹ tó ọ̀fẹ́ káfẹ́ ẹ̀kẹ́ ti rárá ó kọ́ wa iná àwọn ọ̀rọ̀ fi ṣe káàdì yìí jáde sáà ní ọlẹ́ lòó Jọ́mà gbogbo ti ẹ̀ sí wá. Ọdún tí wọ́n máa fi bọ̀ ẹyọ kan lọ́la. Jọ́mà fi fi àjẹrà báyìí wá. Ẹgbẹ́ ìdílé wọn ti lógún o. Ẹyẹ àwọn òṣèlú ìṣẹ́ra wa lẹ́ni tí wọ́n lè kà fún. Pé àwọn oníṣàkáàdì wa rárá. Mo wá wá ten thousand láyé. Mo ṣe ń jẹ́ fóònù ten thousand mílíọ̀nù yìí ṣe ní ìdíbẹ̀rẹ̀ fún ìlà ní owó kẹtọ́rọ̀ òjò lórí ní fún torí pé ìbò méjìlá bì ọ̀nà méjìlá tó wọlé. ẹni abẹ́ dìbò fún látòjúwe ọ̀njẹ́ àbídì ọ̀njẹ́ sàlídì àbọ̀njẹ́ ìsùnmọ́nù abẹ́ dìbò fún pé ẹgbẹ́ tó wà àti ìgbọ̀fẹ́ abẹ́ dìbò fún ìbò kan yẹn.

àwọn ẹgbẹ́ wọn wà fi hàn wáyé pé àdìbò torí ohun ayé wọ̀ wá ní sílọ́wọ́ ẹ̀dá kankan olókùn tí wọn bá ti kàdé ìwà lọ bá wọn àwọn akẹ́kì bẹ́ẹ̀ lánàá o ìgbà tó lọ ìgbà àkàtà ìdí nìyẹn o nípa bá àwọn ọlọ́dàra wa àkàtà náà ti yà o gbogbo ẹni ó dìbò tí ò dìbò fúnra ẹ̀ ẹgbẹ́ dìbò fún wọlé tó wọ̀ wọlé wọ́n ti dùn fúnra yìí o ní ẹkùn kúrú gan nípa pé ìfẹ̀mí rẹ̀ ọlọ́run tó ẹ̀ lọ́wọ́ pé ó ò ti torí ìfẹ̀mí kẹ́sì ní ìbá àbórí kẹ́sì láì dáhà nọ́mbà ọwọ́ pé mùsùlùmí borí ọ́ ó tó láyọ̀ fún wa bọ́ bá ti dáadáa fún wa àyàwó ti dáadáa ọlọ́run ó ti dáadáa fún wa kọ́lá tó láti di fún wa bí ó lè tó lọ́mọ àbújù fọ́tò àbújù ẹ̀ka bí ìlú rẹ̀. káàdì lómi ìlú wa ò ní problem ẹ̀dọ̀ ọdúnlé ẹ̀dọ̀ òwúyẹ wọn eégún yẹ lómi tọ́lú ìdí ó ti sí lórí wo ìdílé yẹn ti bò ẹlòmíì ní ìdí kọ́lọ́ séńjì àgbè gbígbé fi ń dìbò ní ìtọ́lọ ọkọ̀ ọba ìdìbò pípé bí sí o ọba bá dìde òní débẹ̀ jọ rẹ̀ tó tó yẹ sí ẹni tó lè wá ọkọ̀ lọ ọdún mọ́tò ní ìbò mọ́ májúlò ló náà ẹ̀dọ́ tó ń jẹ àdéjẹ́ wà gbogbo lọ́gbà gbogbo lọ́gbà ní gbogbo ọ̀gbà ẹ má ti àmọ́ bú àwọn tó ní ká má dìbò ẹ má bù wọn o àwọn tí òní wọn lọ sí pé ẹ má dìbò ẹ má tètè bú ẹ má bù àwọn tá a gbà sí kátó tètè ní ká bẹ lọ́wọ́ kọ́ lọ́wọ́ fi wà. ẹ má ta mẹ́. ẹni a má dìbò kó ní lọ́wọ́ o. ṣùgbọ́n àwọn tá a tó yẹ ká jẹ́ ni pé kágbàgbọ́ yìí dé ká má kọ́ ní ilé ìmú wa o torí èrè tá jẹ èrè tá jẹ ní ọ̀kan bẹ̀rù mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí àwọn jákèwàsì láàyè àwọn ìyá tí ayẹ̀fúnfẹ́ láàyè wọ́n jẹ́ ogún ilé tàbí tí wọ́n jẹ́ ẹyọ kan àjẹ́ pé ọdún ogún gbogbo tó ọjí máa mú tí ẹ̀rọ mi kó dànù nìyí. Ìbẹ̀ ní inú wọn fẹ́ pé omi ọwọ́ kan náà ni wọ́n. Tòlọ́pọ̀ wa ṣiṣẹ́ láti ní Amẹ́ríkà wa. So, àwọn abẹ́rẹ́ àrọ̀dá náà rèé. olùdókòwò méjìlá nílẹ̀ bá kú. amúdáyọ̀ má jẹ òkú ibi à ń lò lókè ó fẹ̀ púpọ̀ láàbọ̀tọ̀ mi. tí wọ́n bẹ́ẹ̀ ṣe àlùwàlá wọ́n kọjá abíjẹ́ nìkan ó ṣe tán tuntun ṣèṣe ní wọ́n ká mọ́ àlùwàlá dáadáa lẹ́gbẹ̀ẹ́ náà ni. kọ́mọ́tà gbọ̀n náà ni. àwọn ọ̀gá yìí ni ó tún ti padà sí àgbàdo náà àwọn náà ń jẹ́ kí òmìnir tó wá tẹ̀lé sí ìmọ̀ bá dùn tẹ̀sí tọ̀ wá pẹ̀lú pé tí bá ń tò yí wọ́n kọ́ ra lára wọ́n kọ́ ra lára pé ẹnu àwọn ọmọ ń sọ̀rọ̀ lọ. sọ́dọ̀ mi sì náà fẹ́ pé wọ́n máa pàdé lọ́wọ́ tó wà wọ́n ti dé láì orin. tí bá ọ̀gá tó máa yọ lọ́wọ́ ni yóò ṣe ṣe ṣe Olùjẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ọ̀gọ́ kan náà. Máa ń fi ìjọba ìtọ́rẹ̀ ẹ̀rọ ìgbẹ́lẹ̀ òní àwọn ìyá kan ni wọ́n ń ṣe kí ni o wọ́n ń ṣe náà ti bẹ̀yẹ. Dòòdúmọ́ làwọn wá. Lẹ́yìn àrẹ̀ ti bẹ̀rẹ̀ yìí, a lè fún wa ní kọ́bọ̀ pé ẹ̀dùn ọkọ̀. Wọ́n wá fẹ́ bí wọ́n tún lọ sèṣinú lé kọ́kọ́ wá lánàá ní àná tí àrá lọ lé inú ìrìn pa ọ̀kẹ́nú wọn pọ̀ pẹ̀lú wa àwọn ará gbé wọn dé ilé wọn wọ́n gbé ní lákòótó ọ̀sájì lákòótó ọ̀sájì bí ẹ bá bọ́ọ̀lẹ̀ ń dára jà pẹ̀lẹ́ lẹ́rù abẹ́rẹ́ ìrìn ilẹ̀. Àwọn ará ń dàrú níbi ilé ìfọ́ àtiwá pẹ́pẹ́ yẹ. Wọ́n wá ń lọ máa wò pé á ah, lọ́wọ́. Báni sọ fún mi lẹ́sàn-án. Báni sọ náà lẹ́sàn-án. Ẹ máa ta iṣẹ́ òtútù gbọ́ lórí òtútù bẹ́ẹ̀ tí bá ń ti bẹ́ẹ̀ oúnjẹ pé ṣe ààbò sí ìlera amáyé tó ṣe kàmí tó yóò ní owó nígbà tó ṣe bẹ́ẹ̀. àwọn òṣèré ṣe ń bá àgbàdé owó pẹ̀lú fún wa gbé ẹ máa ṣe tó lọ́rùn padà dà ní lọ. ìní mo bá dí lóòrùn òní mo kò dìde ńlẹ̀ lóòrùn òní mo á bẹ ọlọ́run máa bẹ lọ́rùn wọn àdúgbò àwọn ilé àlejò náà àtàwọn ọkùnrin náà wọ́n bọ́ sí lẹ́bi pé kò jẹ́ ìlọ ọgbọ́n tí wọ́n lé sí pé mo fẹ́ lọ́kùn yìí o gbọ́dọ̀ wo láàánú jẹ́ ń máa ń wájú rẹ̀ kó máa ń gbàdúrà yìí o ó tèmi náà lè sí àdúrà rẹ̀ gbà o. ọba àwọn kíkà bí àwọn ìyá ìyọ̀dá àtàyè ọmọ wọn àtàyè ọmọ ọkọ̀ tí yọ̀dá fún wọn rẹ̀ yọ̀dá o kowa ya ga gani da ina kuma jo ìyá bàbá ti bá wọn ṣé ìwọ ni ká sọ pé ẹ̀sùn bá kọ́ ọ̀bẹ yìí yàmá ṣé ìwọ ìbá ṣé ìwọ ẹ dàkún ẹkún ẹ̀ afẹ́fọ́ gbà mú mo wá wá fún mi ní owó yìí mo wá ní àwọn ìyá ìní màá fún ṣẹgbẹ́ ní ọ̀nà òtún ní agbáàrin mo wá mú lọ lé mo ní àwọn ìyá ìní ń fún ní owó twenty thousand wọ́n lẹ́tọ̀ọ́ sí tí ọlọ́ọ̀bá wá sọ́ di àyèmáyé fún wọn tó gbogbo ẹni tọ́lọ̀ bá ní owó lórí àbówó bá bẹ lákàáfì rẹ̀ kó kó tẹ̀lé wa lórí ẹ̀ kó tẹ̀lé wa ní ìsọ̀rí ìsọ̀rí kí àwọn obìnrin yìí kọ́lọ́ba ní sọ di àìmọye mọ́ wọn lọ́wọ́ àdùá tọ́túnà yìí ó ti ń bọ̀ kò sì wà lásán ó mú kankan lọ́wọ́ owó ni wọ́n gbọ́ ó mú owó ten yébà five thousand wá àlùfáà wa olùpẹ̀rù wa ń bí